ìròyìn ajá balẹ̀ ló ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì Yorùbá Broadcasting Network lórí YouTube Ọláyẹmí Adéwùnmí ló mú wá ní yàjóyàjó àwọn agbébọn ti dá àwọn márùn padà nínú àwọn mẹ́tàléláàádọ́rin seventy three àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé ní Sàǹfàrà àwọn agbébọn wọ́n ti dá márùn padà nínú àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama àti ilé ẹ̀kọ́ day secondary school Kàyà ní ìjọba ìbílẹ̀ Maradin ní sanfara. iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n jí àwọn ọmọ náà gbé ní ọjọ́rú àná ọ̀kan lára àwọn òbí àwọn ọmọ náà tó jẹ́ kánsẹ́tọ̀ tẹ́lẹ̀ ní wọ́ọ̀dù yàyà ní kàyà ó fìdí ẹ̀ múlẹ̀ pé fún àwọn oníròyìn wípé lónìí ni wọ́n dá márùn nínú àwọn ọmọ náà padà tí wọ́n sì ti gba ìtúsílẹ̀ ó ní lára àwọn ọmọ náà ni ọmọdébìnrin tòun tó ń jẹ́ àmínà wà ó ní ní báyìí gbogbo wọn ni wọ́n ti padà àwọn márààrún ni wọ́n sì wà lálàáfíà lónìí ọjọ́bọ̀ tí àwọn sì ti gba àwọn ọmọ àwọn padà ọláyẹmí adéwùmí ló ti mú ìròyìn ajá balẹ̀ wá fún yín ìkànnì yorùbá broadcasting network ẹ má gbàgbé wípé ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ subscribe kẹ́ ẹ̀ dẹ̀ máa tẹ̀ lé wa kẹ́ ẹ rántí láti tẹ̀ bell button yẹn ẹ ṣeun o.